Eh, yìí ní oògùn ìṣọ́ra fún gbogbo àtà máa ń jókòó ní patí àbí ní ọ́fíìsì eh, torí pé díẹ̀ ọmọkùnrin ọ̀tọ̀ bóyá onífàájì ni àbí òṣìṣẹ́ lọ́fíìsì pé mo káwọn ẹlẹ́màá bínú ẹ̀ wọ́n fún ní ògùn tẹ́ pé tí wọ́n fọ̀gùn sí ìjókòó fún ẹ̀ wà á mọ́ ọkọ̀ tó jókòó eh, bẹ́ẹ̀ ni ara máa sọ ẹ̀ níjókòó sórí iṣẹ́ ẹ̀ wọ́n á dẹ̀ mi sí ìjókòó gan kò ní ṣe nǹkan fún ẹ̀ àwọn ara máa sọ ẹ̀ ìṣọ́ra tó lágbára jẹ́ pé kò sí nǹkan tó lè fi paṣẹ àyàn kò sí nǹkan tó lè fi sí ara máa fọ́ ẹ ò ní fẹ́ jókòó sí tó bá dẹ̀ jókòó sí náà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ torí máa kọ́ ẹ máa yẹ máa tẹ́sì torí pé ẹlẹ́mìí onífàájì ni ẹlẹ́mìí wọn jẹ́ jẹ́ ilé ẹlẹ́mìí ó láwọn tá bíṣẹ́ mo fẹ́ fún ní ògbìn tó bá ti ṣe sára òun láti máa bẹ̀rù pé bá fòkùn sí iṣẹ́ àyẹ̀mọ́ èròjà ọ̀pọ̀ kò jẹ kópa rárá bí nǹkan mẹ́ta lè máa lò tí a bá mi wá èso sẹ̀rìgbò má gbẹ̀dẹ̀ kan pẹ̀lẹ́ èso sẹ̀rìgbò àwọn ilé ọmọ ta o bí mẹ́ta ti tó ẹ bá mi wá èso lára funfun ẹ wá yẹn òun kó pè ní ọkùnrin kó wá um, mẹ́sàn-án kó pè ní kó wá méje ẹ bá mi wá tẹ̀lé ajá kan àwọn nǹkan yìí bá mi júgo apọ̀ ẹ bá yọ sọ́nà ẹ bá mi lọ kúná ẹ bá ti lọ kúná tán ẹ máa ń fi sí gbẹ́rẹ́ sí òkè dodo yín gbẹ́rẹ́ mẹ́ta sókè dodo yín sòrò afẹ́gun yẹn pa ẹ fẹ́ mọ̀ pé iṣẹ́ yìí ó ṣiṣẹ́ lára yín ẹ wá sí ẹ̀kan sí abẹ́ ìsàlẹ̀ yín ẹ bá ti fi ẹ mú àtàjọsìn ẹ fi pa tó bá ti ta yín ṣé ẹ jẹ lára yín nìyẹn o ọ̀ tó bá ti ta yín ọgbọ́ ti dán ṣùgbọ́n ẹ máa tẹ̀sẹ̀ mẹ́ta ní òkè dodo yín fún ìṣọ́ yẹn bọ̀gẹ́fẹ́ tẹ̀sẹ̀ ẹ sí kan sí abẹ́ dominica fi ata jẹ sisi by the iṣẹ́ máa tún ṣe ni yálà after abẹ́ abẹ́ one month ẹ̀ wọ́n yẹ nìyẹn iṣẹ́ ló kàn fún ẹlẹ́dùn kẹ́ wá fún lábọ̀ ẹ mọ̀ pé ogun wà ìṣọ́ra tó lágbára pé kò sí nǹkan tó fi ṣe àpèlè mọ́ ń bọ̀ wọ́n ti dùn.